إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطر الصلاة والسلام محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسوال كوري دلق وانتنا وصول السنة اتي الامام احمد بن حنبل رحمه الله تعالى الامام احمد وانت سوال من ومن لقيه من كافر عذبه ولم يغفر له ẹni tí ó bá pàdé ọlọ́wọ́n bá ní káàfìrí tó jẹ́ kéfìrí àbábáwò ọlọ́wọ́n bó fi àjẹ́ ẹ̀lámẹ́kìrìlá kò ní ṣe àforíjì fún الله سبحانه وتعالى صنعوا القرآن الكريم إن الذين كفروا وماتوا وهم كفار أو تشك يقبلوا الله وماتوا توفوا وهم كفار لكفر فلم يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به ọlọ́wọ́ ọbọ̀ onígbà lọ́wọ́ wọn kí wọ́n ná dédé ilẹ̀ ní nǹkan tó kún fún góòdù ọlọ́wọ́ bò ní gbà lọ́wọ́ wọ́n láwọ́ sádà bí kódà kó sọ wípé òun fẹ́ fi gbára ọ̀run lẹ̀ ọlọ́wọ́ ní ọlá ìtàlẹ́hùn àdàbùn alẹ́ wọ́n máa mi náà sọ̀rọ̀ àwọn èèyàn báyìí ìyá ẹlẹ́sìn ilé o yóò máa jẹ́ ti tiwọn wọ́n máa dáhùn iná sùúrìn ìsẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ níbi ìyá ọlọ́run ọba tó tábà wo àyà yìí ọlọ́run bá jẹ́ ká mẹ́pẹ́ tó bá kú ń kéfèé rí ibi tó gbà ọlọ́run ọba tó ló jẹ́ pé gbogbo ohun tí kéfèé bá ná láyé bíbá yìí ó fún gbogbo ẹ̀ ó ṣe sọ̀rọ̀ àánú kó ran ọmọ òrukàn lọ́wọ́ kó ran obìnrin opó lọ́wọ́ ó ṣàánú àwọn aláìní gbogbo òní ìtumọ̀ gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti sọ wípé وقضينا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọlọ́run gbogbo iṣẹ́ dáadáa tán ṣe àwọn ọlọ́wọ́ bá asọ́dí ẹ̀bù asọ́dí bí eruku lásán tó ṣe pé kò ní túmọ̀ tí ò ní wúlò bẹ́ẹ̀ ní ṣe kìkìrí òṣèré nìyẹn bákan náà Allah subhanahu wa ta'ala ni walladhina kafaru a'maluhum kasarabin bihi hatim yahsabuhu dham'anu ma'a àwọn kìkìrí iṣẹ́ dáadáa tán ṣe bí à ń pè náà ni tó ń bẹ lórí ilẹ̀ tó tẹ́ tó ṣe pé ẹni tí ó gbẹ̀ngbẹ̀ tó bá ń wọ ọkàn tó ń bẹ lórí ọ̀tẹ̀ tí ó sómi bẹ́ẹ̀lù gbẹ̀ngbẹ̀ yàtọ̀bù òsọ́mù àrùn máa àmì ẹni tó gbẹ̀ngbẹ̀ gan tó bá ń wọ ọkàn yóò máa rí sáyìn bí omi hátà ìlàjà ahùn ṣùgbọ́n tó bá débẹ̀ lámì ẹjí kò ṣe a yóò rí kókó kì í ṣe ni bẹ́ẹ̀ ni àpèjúwe ìfèríṣirí iṣẹ́ dáadáa tó ṣe kámọ́ra tí sọ kèfèrí tí ó ṣiṣẹ́ dáadáa kèfèrí tó ṣiṣẹ́ dáadáa àbí tó ṣiṣẹ́ dáadáa iṣẹ́ rẹ̀ ọlọ́mọbó dá láyà ni tó jẹ́ pé afáàn sọ fún wa fọ́márìlì ìpé wà mọ́lá tí yàwó ní káàfìrí ẹni tí ó bá lọ pàdé ọlọ́mọba tó kún kéfèrí àgbàbà òun ọlọ́run ọgbó fi àjẹ́ wọlẹ́mìẹ́fẹ̀ẹ́lá oníṣàforíjì wọn làkẹ́ni tó jẹ́ mùsùlùmí tó lọ bọ́lọ́wọ́n bá pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan sí kejì tó bá wù ọlọ́wọ́n bá yóò fi ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ tó wá rẹ̀ wù ó lè ṣe àforíjì fún ẹ̀yìn nàmbá aláyẹ̀tò àyíṣẹ́ kàbíyèsí ويكفر ما دون ذلك لمن يشاء ọlọ́wọ́ ọbọ̀ oníṣẹ́ àforíjì fún pé kí èèyàn wá orogún pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí ó bá pé ìwà orogún pẹ̀lú ọlọ́run ọlọ́run bá lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ ní ìròǹgbà rẹ̀ láti ṣe àforíjì bákan náà ọlọ́wọ́ ọba ẹlòmí lè ṣe àwọn aṣemáṣe kan ló bá tútúbá ọlọ́wọ́ bá ṣe tán àti gba tútúbá rẹ̀ kódà kò ṣe pé kéfì ilé yẹn ṣe ló bá túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ṣe tán àti gba tútúbá rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe kéfìrí tó kú lórí rẹ̀ ìyẹn ni ọlọ́wọ́ bó ló ṣe àforíjì fún ṣùgbọ́n tó ṣe pé nítorí ṣe kò ń tí ó bá kú lórí ẹ̀ṣẹ̀ yẹn tí ó tú bá ọlọ́wọ́n bá fi káàrà wọ́ta ara ó lè ṣe àkúrí nìkú ó lè lè fìyà jẹ́ sọ ilé inú ní tí àwọn ahàlù sọ́nà tí wọ́n jẹ máa tí wọ́n tó lé lórí bákan afáǹtẹ̀síwájú ó ní wọ́n rọ́jùmọ́ حق على من زنى وقد أحسن إن إذا اعترف أو قامت عليه بينة ìsọ̀rí ló kó pa nǹkan tó ṣe wípé orin lè ní ana manzana lórí gbogbo ẹni tó bá ṣe ìdìnà wọ̀kọ́dọ̀ sínú tó ti fẹ́yàwó àbótí lọ́gbọ̀n إذا اعترف ثم في الجواب أو قامت عليه بينة عبي أبنى سواء تبريس بلوري ẹni tó ṣe jùlọ wọ́n kó sọ́nà méjì ìtúdà kò ṣe pé èyàn ó ṣe jùlọ ẹni yẹn ya tàbá ní kò níyàwó tàbí kò níyàwó lọ́nà tẹ́sìn gbé kalẹ̀ kò níyàwó ní ọ̀nà tí ẹ̀sìn gbé kalẹ̀ torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yíwa pé la nikaha illa àtòpọ̀ kan láàrin ọkùnrin kan àtòbìnrin kan kò lè jẹ́ nǹkan tí yóò dúró tọ́lọ́wọ́n bó recognize illa bi waliyi àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ẹni tó jẹ́ alámójútó ọ̀rọ̀ obìnrin bóyá ẹni tó jẹ́ bàbá fún tí má jẹ̀mú ìjẹ́wà òpin sára rẹ̀ torí pé ẹlòmí lè jẹ́ bàbá fún ọmọ obìnrin òun gan fún ẹ̀ kò lẹ́tọ́ àti fi ọmọ obìnrin yẹn lọ́kọ bí kí bàbá má jẹ́ mùsùlùmí èrò bàbá bẹ́ẹ̀ ó kọlifáì nínú òfin ọlọ́mọba láti fi rọ ọmọ obìnrin yìí lọ́kọ òun ló jẹ́ pé òun ló bì í so ìfi ìrẹ̀ nínú situation bẹ́ẹ̀ yóò wà transfer sọ́dọ̀ ẹ̀lòmí òun lẹni tí ó jẹ́ bí bàbá bàbá lápèjúwe tí ọba yẹn bá jẹ́ mùsùlùmí àbí ẹni tó jẹ́ bí àbúrò bàbá àbí ẹ̀gbọ́n bàbá wọ́n bá jẹ́ mùsùlùmí àbí ẹni tí bàbá bá fọ ọ̀rọ̀ lé lọ́wọ́ eléyìí ni wọ́n ń pè ní àlùwọ̀sí yìí bàbá lè mọ́ sí láwùjọ yẹn kò sì tó ń bẹ lájú ọmọ rẹ obìnrin tí ò sì lọ́kọ rí ó dẹ̀ fẹ́ lọ́kọ ó lè ní lágbájá ọmọ lágbájá bá ń fi ọmọ yìí lọ́kọ ó transfer rẹ̀ sí i ìwé yẹn ni wọ́n pè ní kíni àlùwọ̀sí náà obìnrin kò lè fi ọmọ lọ́kọ. bóyá òun ló jẹ́ ìyá rẹ̀ ni àbí ó jẹ́ ẹ̀gbọ́n bàbá àbí àbúrò bàbá àbí ìyá bàbá àbí káti ẹ̀ lóhun ní alùwàsíyà ẹni tí wọ́n fi ọ̀rọ̀ lé lọ́wọ́ bí a ti ìgbà sí láyé náà àbí wákìlì tẹ́ni bá ṣe ń bẹ ní ayé àbí wákìlà obìnrin ò lè jẹ́ wákìlá bẹ́ẹ̀ ni kò lè jẹ́ wọ́n sí ilẹ̀ so bàbá tí ó ti lára tó ní kéèyàn kan bá wọn bójú tó ọmọ àwọn láti fi lọ́pọ̀ wọn àfi wọn wákì tó bá ti láyé mọ́ ìpé tí bá ti láyé mọ́ bá ń fọmọ mi lọ́pọ̀ wọn àfi wá sí i kí la fẹ́ ní gbogbo eléyìí tá ń sọ òun ni pé ọ̀nà méjì òun lẹni tí ó ṣe ìsìnà lè pè sí sílágbójú pé ní ìyẹn ẹni tí ó lọ́kọ rí ni ṣerú èèyàn bẹ́ẹ̀ wọn kì í sọ lókù pa wọn kì í sọ orí èèyàn bẹ́ẹ̀ lókù pa tó bá ṣe ìsìnà kọ́ra kò yẹ pé ìsìnà tó ti ṣe ó ṣe alákọ̀ọ́kọ́ ó ṣe lẹ́ẹ̀kejì ó ṣe lẹ́ẹ̀kẹta ṣé kò ń ṣọ̀nà tá a máa fi ń lọ́kọ̀ọ́ nínú islam òun náà fi gbà súnmọ́ jìnnà làá máa pe gbogbo ẹ̀ àdẹ̀mọ̀ kà á sí ipò ẹni tí ò sí ìlọ́pọ̀ náà ni so until ìgbà tó bá tó fẹ́ ní fífẹ́ tó bá islam ni tàbí wọ́n tọrọ rẹ̀ ẹni tó jẹ́ bàbá rẹ̀ ẹni tí ó jẹ́ wà lílu rẹ̀ tí mọ́ jẹ́ pé sára rẹ̀ ni bẹ́ẹ̀ ni òun náà ó yọnu sí fífẹ́ ni àwọn mọ́jẹ̀mú táǹpé ní nìka ó ṣàpé lára rẹ̀ ìgbà tí wáyá ó wá lọ ṣe ìsìnà ó ṣe ìsìnà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ìwé yẹn bẹ́ẹ̀ láwùjọ ìsìláàmù tó bá jẹ́wọ́ ní kò ń ṣe ìsìnà àbí àwọn ẹlẹ́rìí mẹ́rin wọ́n fi rìnlẹ̀ páwọn rí wọn tí wọ́n ti nǹkan bọnú nǹkan irú obìnrin bẹ́ẹ̀ àbírú ọkùnrin bẹ́ẹ̀ ti sọ lóko pa òun ní òjò títí wọn eléyìí ni tí alìmáàmù ń tàkà sí sọ́nítà máa sọ lóko palẹ̀ ló ṣe pé ó fẹ́yàwó bó ṣe yẹ ká fẹ́yàwó abó lọ́kọ bó ṣe yẹ ká lọ́kọ regardless of bóyá ìgbà tó para lọ ṣe dùnà yẹn ṣé ìyàwó ń bẹ lábẹ́ rẹ̀ àbó ti kọ́lẹ̀ àbí ìyàwó ẹ̀ ti kú ìdálẹ́sùn bóyá ìgbà tó lọ ṣe dùnà yẹn ṣó ṣì ń bẹ lábẹ́ ọkọ yẹn àbọ́kọ rẹ̀ ti kú àbí ọkọ rẹ̀ ti kọ́lẹ̀ àbóǹgbò tiẹ̀ sí kíkú lóhùn lọ́dọ̀ kókó ọbẹ̀ ni wípé ó ti lọ́kọ rí lọ́nà ẹ̀fẹ́ sì gbé kalẹ̀ ó ti fẹ́yàwó rí lọ́nà ẹ̀fẹ́ sì gbé kalẹ̀ ṣùgbọ́n tí ò bá lọ́kọ rí àbí kò fẹ́yàwó rí lọ́nà tẹ́sí gbé kalẹ̀ iye ìdùnnà tó wà wù kó ṣe wọn ní kàákún ẹni tí wọ́n sọ lóko pa wọn ní kàákún ẹni tí wọ́n sọ lóko pa kọ́mọbìnrin kan wà ní ó ṣe zìnà lónìí ó tún ṣe zìnà lẹ́yìn oṣù kan ó tún ṣe lẹ́yìn oṣù kan ṣùgbọ́n kò délé ọkọ rí lọ́nà tẹ́sí gbé kalẹ̀ irú obìnrin yẹn ni tó ṣì máa kàákún náà ní pé kí ni ipò ẹni tí ó ti lọ́kọ rí so ìdájọ́ pé kásù ẹni tó bá ṣe zìnà ló kó pa kò wà píkéwù sóhùn torí pé kò délé ọkọ rí ṣùgbọ́n tó bá ti délé ọkọ rí ní ọ̀nà tẹ́sí gbé kalẹ̀ ó wá ṣe zìnà lẹ́yìn ìgbà yẹn yóò ṣe pẹ́ lábẹ́ ọkùnrin yẹn ni ó àbí ọkùnrin yẹn ti kọ́lẹ̀ ni ó àbọ́kùnrin yẹn ti kú ni ó irú obìnrin bẹ́ẹ̀ ìsọlókópa ní ìdájọ́ rẹ̀ tó wáyé pé ọkùnrin náà bẹ̀ ní ló ṣẹlẹ̀ síbẹ̀ ó ti fẹ́yàwó lọ́nà tẹ́sí gbé kalẹ̀ ṣùgbọ́n ìyàwó sì bẹ lábẹ́ rẹ̀ náà ló bá tún kí ọmọ obìnrin ní ìmọ́lẹ̀ láì gbà yọ̀ǹda bó ṣe kó gbà yọ̀ǹda àbí obìnrin ẹ ti ẹ ti síkì kólóòkóló lọ́dọ̀ rẹ̀ ló ti ẹ kóbìnrin yẹn lẹ́nu àbóbìnrin yẹn ti ẹ ṣaláìsí ó wá lọ ṣe zìnà yìí ọkùnrin yẹn lọ ṣe zìnà lẹ́gbà yẹn ìdájọ́ rẹ̀ òní wọ́n sọ ló pupa ṣùgbọ́n lára mẹ́jẹ̀mú rẹ̀ òní kò ṣe ife ìtarafa ó jẹ́wọ́ bí wọ́n àwọn tọ́lọ bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam pé eré oníṣẹ́ ọlọ́run bá fọ mímọ́ kò ṣàṣìmọ́ṣì irú ẹni kéèsì náà irú ẹni kéèsì alghamidiya náírì ó jẹ́ ìkanú àwọn ojúkùnú àwọn tàbí ọkùnrin alùbámidíyà obìnrin lòun ìkíní kejì wọn kò ń ṣe pé wọ́n ká wọn kọ́ àwọn fún ara wọn ní wọ́n lọ ándóòbò ara wọn ipe ìròdìṣẹ́ ọlọ́run ọba fọ̀mímọ́ torí pé ẹlòmí ma ń wo wípé ìyà ayé kóhun jẹ́ ó fúyẹ́ ju ìdójútì jọ́ lèdè àkìyàmà lọ torí pé tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní ẹni tó máa fi lè ṣe hàbù fún ìjẹníyà tí ọlọ́run bá gbé kalẹ̀ ẹni tó máa ti fi jẹníyà láyé ń bí ọ̀wọ́ kàfàrà tún nà ó ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó ṣe fún wọn fi jẹníyà yẹn ṣe fi jẹ tó bá ti jẹ́ ń gbé bí alkiyama tó lágbára ní fún níwájú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala gẹ́gẹ́ tó lọ́wọ́ bá sọ tó wà lè dínà láyé dùrún àmà aláhi ilá àkàrà wàlá yẹ tùrú na nàfẹ́ lẹ́tí haram aláhi lábí àkù wàlá yẹ fún un àwọn tó ṣe pé wọn kì í pè nǹkan mí fún ọlọ́wọ́ba wọn máa ń ṣe gẹ́sù fún ọlọ́wọ́ba ni bẹ́ẹ̀ ni wọn kì í pa ẹ̀mí tọ́lọ́wọ́ba ṣe léwọ̀ wàlá fún un wọn ṣe kùnà wọ́n mẹ́ lè fọ́ alùbáríkà ẹni tó bá ṣe eléyìí tá a sọ yẹ́lùkọ́ àṣàmà yóò pàdé ìbáwí níwájú ọlọ́run ọba yìdán àfúláwùn àzáàbò yẹ́wò mẹ́rẹ̀kẹ̀yàmà tó bá jọ́ mẹ́rin alkiyama ìlọ́pọ̀ yóò dẹ̀ jẹni tí ó máa bẹ́ nù náà muhana lẹ́ni ìyẹpẹrẹ ọlọ́ba wa ní illa man taaba àfẹni tó bá túbá àfẹni tí ó bá túbá ṣùgbọ́n yìí ò túbá ó ṣe ìkánná àwọn ẹ̀ṣẹ̀ yìí àbáwọn yìí tó jọ tó fi lọ bọ́ ọlọ́run ọba ìjẹ́ ní àyẹ̀ ń bẹ fún o àyàfi tó bá ń bẹ lérò ń bọ́ ọlọ́run ọba láti ṣàforíjì fún olókùn sẹ́ni tó wọ́n rò pé òun ò ṣọ́ ṣé wọ́n ra foríjì ọlọ́run ọba fún nǹkan tó ń ṣe yìí do òun túbá tí òun túbá bó ṣe yẹ kó túbá ẹlòmí àwọ̀ pé kó gbẹ́gbẹ́ kú lọ rìpọ́ọ̀tù ara àwọn mọ́fíà jẹun ṣíwé wo ló dáa jù ṣé kó lọ rìpọ́ọ̀tù ara ẹ̀kan fìyà jẹ́ òun ló dáa jù ni àbí kó túbá yẹn náà lọ́kùn ìgbà tí ti ṣe nǹkan tó kílẹ̀ sáwọn èèyàn àbí tó kàn sáwọn èèyàn sọ̀nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní من ألم بشيء من هذه التضررات فليستدرك بصدر الله ẹni tí kò bá lọ fẹ́mù fẹ́mù àwọn ìtàkùn ní kókò rẹ̀ láṣìírí torípẹ́yìn tí kò bá wá bá wá ní anamsọ̀lá àtàlá ní nókìn àlẹ́yí títàbàlá àáṣe kìíní àáṣe ìdájọ́ ọlọ́run ọba lé lórí sókè ya túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba kó jáwọ́ ń bẹ́ẹ̀ ìyẹn ló fi dá jùlọ ṣùgbọ́n tó bá wo pé òun fẹ́ fọ́ra òun mọ́ kó ń gbàgbé pàtìlì ọ̀rọ̀ pé ṣọ́mọ́ ṣóhun ráforíjì ọlọ́run bá ṣóhun túbá bó ṣe kó ń túbá ẹ̀mí wo balẹ̀ ó wà lọ bá àwọn aláṣẹ wọn wá kárí ọ̀tìjẹ ní àyẹ̀fún ìyẹn ti pa ìṣẹ̀lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ sọ ẹni tí ó ṣe àṣemáṣe tó ṣe zina wáyé ni tí ó ti lọ́kọ rí àbí kò fẹ́yàwó rí tàbí àṣọpẹ́ni tí ó ti súnmọ́bìnrin rí o àbẹ́ni tí ó ti jẹ́kọ́kùnrin súnmọ́rún rí kọ́lá ń sọ ìyẹn lè ti súnmọ́bìnrin rí àbí kọ́kùnrin ti súnmọ́ rí tí wọ́n hàn ṣìkà fún ẹni tí wọ́n lè sọ lóko pa torí pé kò tí ì lọ́kọ àbí kó fẹ́yàwó ní ọ̀nà tẹ́sí gbé kalẹ̀ ṣerú ẹni tó ṣe pé kò lọ́kọ rí èèyàn kan ti súnmọ́ ẹlòmíì tún súnmọ́ ẹlòmíì tún súnmọ́ gbogbo ọgbà tó bá ń ta àbófún tó bá lọ ń jẹ́wọ́ ẹgbà náà ni wọ́n mọ̀ ṣe ẹgbà ọgọ́rùn-ún ni wọ́n fún un فالزانية والزاني فجلوا كل واحد منكما مئة جلدة الله ni ẹni tó ṣe zina lọ́kùnrin àti lóbìnrin ẹ fún wọn ní 100 lashes àti àwọn tí ó tí ìfẹ́yàwó rí lọ́nà tẹ́sìn gbé kalẹ̀ náà tí ìlọ́kọ lọ́nà tẹ́sìn gbé kalẹ̀ májẹ̀mú ni ó gbọ́dọ̀ jẹ́ pé kíni ó lọ́kọ ó fẹ́yàwó ní ọ̀nà tẹ́sìn gbé kalẹ̀ tí ó bá ti ṣe bẹ́ẹ̀ ìná tó ń bá ń ṣe pé yóò jẹ́wọ́ ni àbí wọ́n ká pẹ̀lú ẹlẹ́rìí mẹ́rin wọ́n mọ̀ fún ní 100 lashes ní ṣùgbọ́n ní tó ń ti tọ́lú ọkọ̀ wò rí àbó ti fẹ́yàwó rí ní ọ̀nà tẹ́sì gbé kalẹ̀ kò rí ní mátà bí ṣe ń bẹ lábẹ́ ọkùnrin yẹn àbí ìyàwó yẹn ṣe ń bẹ lábẹ́ rẹ̀ àbí ó ti kọra wọn lẹ́ àbí ìyàwó yẹn ti kú àbí ọkùnrin yẹn ti kú kò mátà nítorí mata ni pé kọ̀dì ọ́fìnà ó ti lọ́kọ àbó ti fẹ́yàwó lọ́nà tẹ̀sìn gbé kalẹ̀ so ìdájọ́ rẹ̀ ni pé kí wọ́n sọ ọ́ lóko pa ẹlòmí lè wò pé ah eléyìí lè wọ́n sọ lóko pakẹ̀ a lè rí àwọn ìṣẹ̀lẹ̀ míì tí wọ́n sọ àwọn èèyàn kan lóko pa ní àwọn eléyìí ti lé jù ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó le jù ní torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ta bá kéèyàn mọ́ orí ìyàwó wa ẹlòmí ò kọ̀ láti gbé ọkùnrin yẹn sí méjì níbẹ̀ àbí kó fi ìbọn fọ́ orí rẹ̀ ní kí ló dé tó fi pààyàn a ní kí ni ìyàwó kódà tó ní ó pa ọkùnrin yẹn yóò tún pa ìyàwó yẹn láì ní ṣe aláṣẹ ìlú ṣùgbọ́n kí ni tó ṣe ìtara ipò béèyàn lórí ìyàwó rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ náà ni kí a mú olè abágbọ́ olè olè olè olè àwọn ti fún ní ìfásẹ́ ó ti ṣubú wọ́n ti gbé táyà wọ́n ti sọ́ọ́tù lọ́rùn wọ́n ti sún ẹwà ní the same person ni ó sọ wípé ẹni tó jalè tó jí dédé tó yẹ kó jí tàbí tó jí dédé nǹkan tí èèyàn máa jí tó máa fi gé e lọ́wọ́ tó jí nǹkan yẹn níbi safe place ní tó wà protected kó yìí lọ́kàn mú nǹkan lásìkò ó mú nǹkan tó wọ́ọ̀tì kan gé ọwọ́ rẹ̀ ó mú nǹkan tó wọ́ọ̀tì yẹn náà kan gé ọwọ́ rẹ̀ ó tún mú un níbi tí ó wà protected ní àríkí àṣejù yẹn so ẹ̀sìn ní kíni gbàgbé e lọ́wọ́

wọ́n ti fún onífàṣẹ wọ́n ti gba petrol sí lára wọ́n ti ṣe kí ní sọtáyà sí lọ́rùn wọ́n ti sún èwo ló burú jù tàbá ní ká wo so ọlọ́wọ́n subhanahu wa ta'ala tó ní kí wọ́n ṣe wọ́n lẹ́gba publicly àyíká so wọ́n lọ́pọ̀ pa gẹ́gẹ́ bí alábùwà Muhammad sallallahu alaihi wa sallam ṣe ní àlàyé láti lè fi serve as deterrent ní fún àwọn yòókù ẹ̀dọ́mọ̀ pé tó ń bá lẹ́yìn ìgbà tó níyàwó lé òun tó wá lọ ṣe lé ìbátìbọ̀ tán ó ṣe rí ni yóò kó rẹ̀ níjà lẹ́yìn ìgbà tó ń bẹ lábẹ́ ọkùnrin òun tó wá lọ fẹ́ra àwọn ẹlẹ́fọ́kùnrin ní àbí lẹ́yìn ìgbà tó ń ti lọ́kọ rí lọ́nà tó tọ́ òun tó wá lọ fẹ́ra àwọn ẹlẹ́fún ọkùnrin ní bátìbọ̀ tán òun ṣe máa rí ni yóò kó rẹ̀ ní ìjà ni so òfin yẹn ó wà láti lè pàwọn sọlọ jẹ́ pé ìsìláàmù tí ó gbérú òfin bẹ́ẹ̀ kalẹ̀ ó sọ fún wa tí wọ́n mọ̀ pé obìnrin kan ò tó ẹ má ṣe zìnà fẹ́lẹ́ kejì ẹlẹ́kejì ò tó ẹ má ṣe zìnà fẹ́lẹ́ kẹta ìkẹta ò tó ẹ fẹ́lẹ́ kẹrin kódà ibi tí ìsìláàmù tó yọ̀ ń bẹ́ẹ̀ dé tó wá ní pé ojú kòkòrò tún bẹ́ èyí tó tó lọ zìnà nìyí pẹ̀kẹ́kú kọ̀ọ̀kan lẹ̀ kó fẹ́ nìyí ìyẹn ni ó fún yẹ fún iwájú ọlọ́wọ́ bá ní pé kó ṣe ìsìná lọ ìtúwọ́ kan yóò kàn pariwo pé ní ó kọyàwó lọ tó fẹ́ lójú wọ́n pariwo yẹn ṣùgbọ́n ìyẹn ni ó fún yẹ bí pé kó kí obìnrin mọ́lẹ̀ kó bá aláṣepọ̀ lọ ni ó satisfy ni èyí tẹ́ lọ ṣe jìnà nìyí ẹ̀tọ́ kúkú sọ pé kó rìlíìsì ẹ kó fẹ́ lónìí ìyẹn ni ó fún ju pé kí ni káròyìn ẹ pẹ̀lú zina lọ sọ́lọ́wọ́n bá ti tẹ́kì ẹ gbogbo àárín yẹn sọlọ́pẹ́ pé zina ṣíṣe lára nǹkan tó léwu jù ní ṣùgbọ́n kọ́lọ́wọ́n bá pé ṣàánú wa ẹlòmí ò bìkítà ni ààrẹ lóbi kò ní ìyàwó kan lọ nílé tó lọ ní àwọn méjì yóò ní kó ìrà fún bí ìtẹ́yìn ṣùgbọ́n ẹgbẹ́ lọ́wọ́ karambà ní rẹ̀ ìjọ ń gbóbìnrin ní láṣepọ̀ àbófin gbóbìnrin ní láṣepọ̀ ẹlòmí àwọn ọmọ universities àwọn polytechnics ni ó mọ̀ báyé wọn jẹ́ yóò gbé mọ́tò tí ó lọ dúró lé wọn yóò lálàtẹ́ ìgbésí ayé àwọn ọmọ tó ṣe fún ẹ̀ṣẹ̀ gbúrọ̀ ó dẹ̀ ń takò àwọn fẹ́yàwó méjì kó fẹ́yàwó méjì ni ó bẹ́ tẹ̀lé yìí ọmọ ọlọ́mọ tó ṣe pé òní fẹ́ tó báyé rẹ̀ jẹ́

àwọn bẹ́ẹ̀ lọ bàbá yìí wípé kí ló dé lẹ́yìn ò lè ṣe déédé ni sáábẹ̀ lọ bàbá tí ó ti ọmọ mẹ́rin lẹ́bí olóògbìmọ̀ mẹ́rin látara ìyàwó ẹ̀yọ̀ kan tó ń fẹ́ àwọn mẹ́rin ni ṣé ẹni fẹ́ wọn déédé ó ní rárá àwọn kan jù kan lọ mo ní ìyàwó kan ló ẹ ọmọ kan ló ẹ kẹ bí torí pé ni ẹ lè ṣe déédéé níbi ìfẹ́ tí ẹ lè fi wọn bẹ́ẹ̀ ṣe lè ṣe déédéé ní ìfẹ́ tẹ́ ẹ máa ní sáwọn ìyàwó yìí náà lẹ lè ṣe déédéé níbi ìfẹ́ tẹ́ ẹ ní sí àwọn ọmọ yìí ọmọ ẹ̀kọ́ lẹ́ẹ̀kẹ́ bí afọ àkejì ni wọ́n béèrè lọ́wọ́ pé ṣé ní gẹ́fẹ̀ẹ́ àwọn olóhùn ní ní ó ní àwa wò pé ẹni girlfriend ẹ̀ ń takò àwọn tó níyàwó méjì wọ́n dá jù lọ fún sí ìwádìí ọlọ́run ọba as far as this matter is concerned. tó gbé ní sí ẹ̀yìn tẹ́láwọ̀ tó ń ṣe ìsìnà ìsìláàbò ṣe pé yàwó níyàwó ní ọmọ bá ṣe rẹ̀ bẹ́ẹ̀ lára ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ ni àtúnzáníyá àlílẹ̀ tẹ̀jáì ànábi lára àwọn kàbá ilé ẹ̀ṣẹ̀ òní tó fẹ́ ṣe ìsìnà òtún lọ́n ṣe ìsìnà pẹ̀lú ìyàwó oníbọ̀ rẹ̀ zina kan fún rẹ̀ ewu ni o tún wá fẹ́ ṣe zina o tún wá jẹ́ pé ìyàwó oníbọ̀ òun ló tún ṣe zina pẹ̀lú sọ ẹlòmí ìyàwó oníyàwó kò mind ẹlòmí ọmọ ọlọ́mọ ọ̀n yóò máa gbé káàkiri òun dẹ̀ bí ọmọ títí ẹ̀ ṣé o ti fẹ́ káwọn èèyàn kan lo ìgbésí ayé ọmọ ọ̀hún kan ṣe é ní rúdurùdu bẹ́ẹ̀ sókí la fẹ́ ló ń belé yìí ó ní pé ìjẹ níyà yẹn ọlọ́run bá gbé kalẹ̀ àti tẹ́rẹ̀tì ẹni tó bá ti mọ̀ pé ní tí wọ́n ṣe fún lélẹ̀ yóò sùn kúrò ń bẹ́ yóò sùn kúrò ń bẹ́ yẹn ọlọ́run bá fi gbé àwọn ìjẹ níyà kan ẹ abọ̀tán ara mi máa ń béèrè fún kínní fẹ́yàwó méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin á ah, mẹ́rin ò kámi lẹ́nu ok kọ̀ọ̀kan lẹ́fẹ̀ẹ́ mi ojú kòkòrò ló ń ṣe ẹ́ ó bẹ́ta fún ẹjú pé kí kò ní òófẹ́ mẹ́rin gbọ̀gbà tí ó tú ẹ ó tún máa ṣe kíni ó tún máa ṣe ìsìnà fún ọlọ́run ọba ó ní ìkórira fún zina ṣíṣe ọlọ́run ọba ṣe ní èèwọ̀ tó ní agbára àsìkò ọ̀rọ̀ zina ṣíṣe so ló fi jẹ́ pé ọlọ́run ọba ròyìn àwọn ẹni retí pé wọ́n láyé snow wọ́n ṣe zina wọ́n ṣe zina wọn kì í ṣe zina kí wọn bá ní wàlá taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ má súnmọ́ zina ṣíṣe ìwà àbàjẹ́ ni ọ̀nà burúkú ni lóye gbogbo ọ̀nà tó máa nídìí síbẹ̀ ọlọ́wọ́n bá búlọ́ọ̀kù ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní la yaquwanna rajulun bi imra'atin illa kana thalitha umma shaytan ọkùnrin kan ní máa bẹ pẹ̀lú obìnrin tí ó ń ṣe lẹ́tọ̀ rẹ̀ nínú yàrá kan náà ṣe tọ́ lẹ́nu kẹta wọn torí pé ṣẹ̀tọ́ ni ó fi sí ọkàn rẹ̀ wo ojú rẹ̀ ojú ẹ̀ àjọwòrán yín lójú lẹ́sìjọwòrán yín lójú rẹ̀ ní ó ní nǹkan tí ó máa rí ìdí sínú ọkàn tiẹ̀ ó bẹ̀ ní nǹkan tí ó máa rí ìdí sínú ọkàn tiẹ̀ náà wọ́n lè má ní lẹ́mìí mọ́kó máa ní lẹ́mìí dá akẹ́kọ̀ọ́ kọkùnrin dẹ̀ jọkọ̀ mi àbí kọkùnrin ti ẹ̀fẹ́ mi kó ti ẹ̀yàn mi lálẹ́ ó lọ́kọ́ lé o ṣùgbọ́n yóò wo pẹ̀kẹ́ ní ti ẹ̀yàn mi lálẹ́ bóyá ọkọ̀ ti ẹ̀ tálíkà ní ó lè rí kó wọ́n jó lówó àbí ọkọ̀ lè rẹwà tó ẹ̀ ó rí pé ẹni rẹwà ṣètọ́ máa fi sí ọkàn rẹ̀ pé ojú rẹ̀ صلى الله عليه وسلم لا يكون رجل بامرأة إلا كان ثالث أو مشهد ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala oníwọ̀ kó lé mìíràn ní ọgọ́ tó mi absọ̀rì sọ́fà àwọn olùgbàgbọ́ òdodo ọmọ rẹ̀ jù wọ́n lẹ̀ ìgbà tó rẹ̀ sọ́tà àwọn obìnrin náà oníwọ̀ kó lé mìíràn ní ọgọ́ mi absọ̀rì sọ́fà àwọn obìnrin náà rẹ̀ jù wọ́n ànábì sallallahu alaihi wasallam látúgbìn mọ́dọ̀rọ̀ mọ́dọ̀rọ̀ mọ́tútù wùlẹ̀ lẹ́kẹ̀jì fa iná lákàlúlá wọlé tó ti lákàlàkìrà èyí tó wùlá kọ̀kọ́ yẹn lọ́wọ́ bá yọ̀ dàbí wípé yẹn já wá ní ẹlẹ́ẹ̀kejì yẹn mú kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ so bákan náà ìmọ̀ mẹ́sì papọ̀ mọ́ àbí ìmọ̀ wo aṣọ tí ó wà provocative obìnrin ní òsì lálàáfíà rẹ̀ yóò wọṣọ bí tùrù ní ẹ̀ẹ́ máa rí gbogbo tó wọ̀ sínú ẹlòmí gẹ́gẹ́ lè máa yóò rẹ̀ gbogbo wọn nǹkan báyìí yóò máa pèpè lọ sí ní jùmọ̀ ṣíṣe sọlọ́ wọn bá blọ́ọ̀kì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ ara mi mọ́ múùfù ní gbọ̀fẹ́ yàwó ẹni ìdìbò ẹ̀lówó ni wákàlíkà ẹgbẹ́ rẹ̀ lẹ́ tó bá ẹ̀sìn ti ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn ẹgbẹ́ wa ṣe dìnnà gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá ti pẹ́ni tí ó ti tọ́lé ọkọ rí lọ́nà tẹ́sìn gbé kalẹ̀ àbí kò tí ì fẹ́yàwó rí lọ́nà tẹ́sìn gbé kalẹ̀ ọlọ́run bá ní ẹfun wọn ní ọgọ́rùn-ún lálá ẹ bá ṣàánú wọn o tó bá ìpẹ́ni tó ti tọ́lé ọkọ rí ó ti tọ́lé ọkọ wò rí àbí ó ti fẹ́yàwó rí lọ́nà tẹ́sìn gbé kalẹ̀ ẹ̀sọ̀ wọn ló kópa ṣùgbọ́n bá yẹ wá eléyìí wá ṣòro náà láti àsìkò anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ìkànnì àwọn afa sheikh ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní ààrẹ ni tí wọ́n sọ lóko pa ní ìpàṣẹ pékèrè ẹlẹ́rìí mẹ́rin ha ó wá ọjẹ́rì ìpín lágbájá ọmọ lágbájá àrí tí wọ́n ṣe zìnà tẹ́ǹtì nǹkan bọnú nǹkan tó ń kọ̀díṣàn tẹ́ǹtì gbé kalẹ̀ kọ̀díṣàn tó lágbára gan O sí pé ará omi ìtànjọ wọnú yàrá kan lọ́kọ́ ẹni tó bá ní òun rí ọkùnrin kan tóbìnrin kan tọ́jọ wọnú yàrá kan lọ òun padà wá rí wọn tí wọ́n jáde torí náà òun kọ́nkúrúdù pé wọ́n lọ ṣe so wọ́n ní ẹlẹ́rìí mẹ́rin dà á wọn nǹkan so ẹni tó tó pé ẹgbọ̀ ọwọ́nú lílọ kọ́nà wọ́n ló 2 hours wọ́n ló 3 hours torí náà wọ́n bá ṣe sí náà ní wọ́n ni tó ṣe ẹ pọ́nfù náà ń pè ó ní pé wọ́n fi ẹ̀sùn ìdìná wọ́n fi kéèyàn láì ní ẹ̀rí sọ́lọ́ ọba subhanahu wa ta'ala ní ẹ̀fún wọn ní 80 láṣù fún tó sọ ẹ lónìí àmọ́yí àwọn èèyàn ká kó sí dáa ojúlọ́bá ṣe kílẹ̀ rí ẹ tọ́jọ wọnú yàrá mẹ́ wọ́n lo tó àwà sí mẹ́ ó lè tó gbọ́n bá sùn ó lè jẹ́ pẹ́kí ní ọkọ̀jọ́ jòkó ẹ́ tọ́jọ ọrọ̀jọ́ ó lè jẹ́ pọ́ ẹni ó lè jẹ́ pọ́ ẹni tí ó ti gbọ́nú nǹkan so gbogbo yẹn ni a lè sọ pé kí ipe ó ti bá ṣe ìdìnnà bó ti ẹ̀ jẹ́ pé kí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ni bẹ̀ẹ̀ látòrí ìjọba bẹ nínú sẹ̀kúríṣọ̀nù tẹ́ lórí pé kí ó kìsì rẹ̀ tẹ̀lé tó ọ́ọ̀dì ẹ̀ ẹ̀ṣẹ̀ ni tó jura wọn lọ èyí tó wá burú jù bẹ́ òun náà ní pé kíni tó bá bá aláṣepọ̀ ìyẹn ló burú jù bẹ́ ṣùgbọ́n ìwọ rí mọ́ wọlé wọ́n ti kọ̀ǹkúrù pé kíni wọ́n bára wọn láṣepọ̀ ni so irú èèyàn bẹ́ẹ̀ wọ́n ló di fẹ́ẹ̀mù wọn àwọn ẹlẹ́rìí mẹ́rin dà tí wọ́n jẹ́rìí pé wọ́n ti nǹkan bọ̀ nínú kò sí so ọlọ́wọ́ bá ní ẹfún ní ètì láṣì kò ń ṣe ẹnìkan ẹ wọ́n máa gba ọ̀rọ̀ ẹ̀ mọ́ tó bá ń sọ̀rọ̀ fún yín nítorí kó lè nìyẹn ló jẹ́ pé láti àsìkò ànábì sọ̀rọ̀ láàtàn títí di àsìkò táfà yẹn sọ̀rọ̀ aláwọn òòrùn àgbọ́ kéèsì ẹ̀ ló ṣe pé ẹlẹ́rìí mẹ́rin ni wọ́n jẹ́rìí pé lágbájá àti lágbájá ṣe dìná wọ́n ti nǹkan bọ́ nǹkan tá a rí báyìí torí kó má jẹ́ mi tẹ́sìn gbé kalẹ̀ nìyẹn àwọn náà wá sọ lókùpa kí ló fà náà lè sọ wọn lókùpa ẹ̀ǹtìrọ̀ ìjẹ́wọ́ ọlọ́jẹ́wọ́ ni àṣebáyé àṣebáyé gbogbo àwọn kéṣìṣì yẹn kéṣìṣì oníṣe pẹ̀lú ẹ̀ṣìkọ̀rọ̀ fún ìkẹta òun alhaba alhaba òun ni kóbìnrin lóyún obìnrin tí òun ọdẹ lábẹ́ ọkọ ó wá lóyún bolóṣìírí bolóṣìírí omi ẹ̀ ọmọ obìnrin tí òun délé ọkọ rí tó lóyún gbólóti lórí so ìkẹ́kẹ́ ń ṣẹlẹ̀ tí wọ́n bá rí evidence wípé wọ́n rẹ́pù ẹ̀dì táwọn bá rí evidence tí wọ́n rẹ́pù ẹ̀dì wọ́n á ní èyí tí ò lọ́kọ rí lọ́nà tẹ́sí gbé kalẹ̀ ẹ̀fún ní 100 lashes èyí tó ti lọ́kọ rí lọ́nà tẹ́sí gbé kalẹ̀ ẹ̀ ní ẹ̀sọ́ ló odi mẹ́ta albayina ẹlẹ́dì alẹ́ ìtìrọ́fù confession alhaba ìkẹta ní kárí pé olóyún gẹ́gẹ́ bí Umar radiyallahu anhu bí ó ṣe sọ so a rí pé ọ̀rọ̀ tó wọ́n sọ̀rọ̀ lókò pa ọ̀rọ̀ tó lé ní ẹni tó bá sọ lókò pa ìsìlẹ̀ pé kóun ló jẹ́wọ́ fún rẹ̀ ọ̀bí oyún tí wọ́n rí nínú rẹ̀ tí ó rẹ̀ sí lábẹ́ ọkọ so ló jẹ́ pé obìnrin tó ń bẹ lábẹ́ ọkọ tó bá lóyún ìpìlẹ̀ ní pé oyún yẹn ọkọ rẹ̀ lónìí àti tọ́kọ bá sọ pé oyún ní o èmi mo ní ó wá kókó nìyẹn ní mo jẹ́wọ́ ìwọ kan lónìí àbí gómìnà yẹn ní mo irọ́ ìwọ lónìí tó bá lóhun lónìí tọ́kọ rẹ̀ lóhun kọ́ lóhun ní oyún ẹ̀sìn ní òkè ẹwà ṣe pé ẹwà ṣe pé so táwọn méjì bá wá ṣe pé tóbi ní ìsìsì pé ọkọ lóyún tọkọ lóhun kọ́ lóhun lóyún tán méjì bá ṣe pé ẹ̀sìn yóò nìkan sẹpẹ́tì wọn ni ẹ̀sìn oníkọ́ pé torí pé ọkọ sọ pé òun kọ́ lóhun lóyún ni tó omi nìyẹn ti ṣe dìná ní ẹ̀ka lọ́sọ́ ló pupa torí pé kó gbà yí pé òun ṣe dìná ó gbà pé kí ni oyún yìí ọkọ òun lónìí ọkọ rẹ̀ gbà pé kí ni òun lòún lóyún ọkọ òní sọ pé ẹ̀sìn òní kẹ́tì ìbọkùnrin yẹn kẹ́tì ìbọ̀ ọlọ́run tú láti kẹ́là ábọ̀ ọlọ́run tú láti gbogbo ọ̀dọ̀ gbà alẹ́ ló ń kọ́ lóhun lóyún okay no problem ẹ separate àwọn méjèèjì lẹ́yìn ìgbà tó bá yọ ṣépè mo gbéra wọn ṣépè pé bọ́lá wọn bá ti sọ nínú sọ́rọ̀ tó lò lẹ́yìn ẹni wọ́n wá separate wọn tí wọ́n lè fẹ́ra wọn mọ́ láíláí oyún yẹn wá ní wọ́n fi tì sí ọ̀dọ̀ obìnrin yẹn torí pé òun ní oyún bẹnu ẹ̀ so wọ́n nílé ọmọ yẹn mọ́ ọkùnrin yẹn torí pé ọkùnrin yẹn ló ń kọ́ lóbi bẹ́ẹ̀ ti ṣe gbé kalẹ̀ nìyẹn ṣùgbọ́n tóbi yẹn bá jẹ́wọ́ ipò òun ló ní àpàrà ti wùké ni ìtàn fìlọsọ ló kò pa ni kó ṣe ìtìrọ ó jẹ́wọ́ ni torí pé ó jẹ́wọ́ so àwọn nǹkan yẹn ni ó lè kọjá báwọn yẹn ṣe ń wò ó so lára nǹkan tó ṣe pé ó jẹ́ tí ẹ̀sìn fi rinlẹ̀ ó nìyẹn so àfọwọ́n tẹ̀síwájú wọ́n ní wọ̀kọ̀dọ̀ rọ́jàmà rasulullahi sallallahu alaihi wasallam wọ̀kọ̀dọ̀ rọ́jàmà tí àìmọ́tò rọ̀ṣìdì anábùwà muhammad sallallahu alaihi wasallam ní àsìkò rẹ̀ ó sọ àwọn èèyàn kan ló kópa bẹ́ẹ̀ ni àwọn imam àwọn bí Umar Abubakar tí ẹ̀rọ àwọn náà sọ àwọn èèyàn ló kópa nípa pé wọ́n ṣe ìsìnà nígbàtí wọ́n bẹ̀ ń lé àbí wọ́n ti lọ́kọ rí àbá níyàwó rí àbí wọ́n yàwó ṣì ń bẹ ní abẹ́ wọn eléyìí bí ọ̀rọ̀ ìṣeré ni àbọ́láwọ́bá subhanahu wa ta'ala èyí tí a sọ fún àyí tí ọlọ́wọ́bá subhanahu wa ta'ala kí kòdíkò oṣù wa láǹfààní àwọn ìwàkíwà tí ọlọ́wọ́bá subhanahu wa ta'ala ò nífẹ́ sí ọlọ́wọ́bá kòdíkì alíyà fún gẹ́gẹ́ bí nǹkan tí a sọ ẹni tó ṣe irú àwọn kaba yìí tó tú bá wọ̀sọ̀rọ̀ ọlọ́run ọba ni ìyí ti lọ ní ẹ ìyí ti lọ bẹ́ẹ̀ lẹni tó ṣe káṣí rẹ̀ òtú tó bá wá àforíjì lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba ó bẹ́ẹ̀ tó kí ni kó ló ń lọ rìpọ́ọ̀tù ara wọn ẹ̀ sábà ń bẹ láwùjọ tó ṣe pé kò sí tó wọ́n ń lo òfin ọlọ́run ọba ń bẹ̀ so ẹni yẹn kò ní option bí pé kí ni kó tú bá lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ sọ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kì í ó ṣàtúnṣe ẹnìkan fún wọn bí kí a kù سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته